fàbádà abisọ́lá ànábì sì fi ìrun kíkí bẹ̀rẹ̀ tọ́bla lè kótùbà síwájú kó tó ṣe kótùbà bìgọ́yèrè azanin láì pe ìrun wàlá ikọ́ ọmọ láì ṣe ikọ́ ọmọ àwòrán bá ṣe máa ń kí ìrun ìdì nìyẹn àní pèrún àní ṣèkọ́ mọ́ irun yẹn gan sì lákọ̀ọ́kọ́ kí tó máa kọ́ ọmọ lẹ́yìn náà ànábì dìde nàró mùtàwákì àn alábìláàlì ọwá fara ti bìláàlì ọ̀rọ̀ gbọ̀kúlé lara lára. fàámàrà bìtẹ́kùwà lọ́ọ̀ anabi wa pàṣẹ ìbẹ̀rù ọlọ́run fún àwọn ènìyàn ó ní ẹ̀yin ènìyàn ẹ bẹ̀rù Allah bosi rẹ̀ bó sì yẹ kẹ́ ẹ bẹ̀rù rẹ̀ wàhásà aláàtọ̀ àtìhì ó tún wá ó gbẹ wọ́n ló ń gbẹ ìtẹ̀lé àṣẹ rẹ̀ ẹ máa tẹ̀lé àṣẹ Allah àṣẹ Allah ní kẹ́ ẹ máa tẹ̀lé ó mà ṣe wáàsí fún àwọn èèyàn ó ṣe wáàsí fún wọn ìṣítí wàzàkàràhùn ó ṣí wọn létí ó rán wọn létí ẹ̀sìn rẹ̀ Islam nígbà tó ṣe ìyẹn tán lọ́dọ̀ àwọn ọkùnrin tó mọ̀ mọ́dọ̀ lẹ́yìn náà ọba ń lọ. Hàtá títí hata nisa tó fi dé ọ̀dọ̀ àwọn obìnrin ó bá àwọn ọkùnrin sọ̀rọ̀ wájú torí èrò pọ̀ lásìkò ìgbà náà kò tíì sí public address system àǹfààní táwa ń lò lónìí àǹfààní tí à ń lò lónìí tó tún wá dojúrú mọ́ ọ lọ́wọ́ tá a bá ní ọmọ ṣe bí díà tọ́wà máa sọ fún wa pé ṣànàbì fi microphone sọ̀rọ̀ ni. ṣe bí ohun tí mo sọ sínú microphone ní jáde ń bẹ̀ àbí dípò tí ń fi kọ́kọ́ bá ẹ̀yin ọkùnrin sọ̀rọ̀ kí n ṣẹ̀tún wá gbéra lọ bá àwọn obìnrin láàyè tiwọn kí n tún máa bá wọn sọ irú ọ̀rọ̀ tí mo bá ẹ̀yin náà sọ tá a wá rí irinṣẹ́ kan ìdí tí mo fi gbéra lọ ọbẹ̀ tí mo fi lọ bá wọn sọ̀rọ̀ ni pé ohùn mi kò dé tí ìgbọ́ wọn ohùn mi kò dé etí ìgbọ́ wọn ọwọ́ àwọn ọkùnrin tó wà níwájú tèrò sì pọ̀ ni ohùn mi ká mo wá lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin mo tún wá bá wọn náà sọ̀rọ̀ ọlọ́run ẹ wo stress yẹn tí ànábì undergo fòun mà lónìí àwọn wàá tàbí ká á rárá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kékeré kan lọ́wọ́ wọ́n wàá máa gbọ́ wa ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àtẹni tínú ń bí sí ń tà ń sọ àtẹni tínú ń dùn tínú rẹ̀ ń dùn sí ohun tà ń sọ àtẹni tó wà níà àtẹni tó wà fáà wọ́n wá láǹfààní àti máa gbọ́ lọ́wọ́ ní torí pa ní ọmọ ṣe bídíàmọ̀ oníkàmọ́ lu irinṣẹ́ mọ́ sọ fẹ́ kí wàá lóò pa wá ni kí ni ìyẹn fi kún ẹ̀sìn fún wa ṣé ìyẹn jọ mòlídì tó ń ṣe sọ́jọ́ mòlídì ibú tó ń ṣe sọ́jọ́ sàlátòlè fàátì ibú tó ń kà sọ́jọ́ irinṣẹ́ leléyìí aláǹfààní àti lo irinṣẹ́ irinṣẹ́ lílò ó máa ń dí stress kù fún òṣìṣẹ́ níjọ́ òun àná ọkọ́ àdá òun ni irinṣẹ́ tí wọ́n fi roko ẹ wá wo bí ẹ̀yin àwọn bàbá wa bẹ́yìn wọ́n ṣe máa ń ká sí tẹ́yìn wọ́n ó dì sí látara bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ roko bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sán oko òyìnbó wa ṣe mansíìnì kan tó ga sí pé ọkàn jókòó sórí àga ni ó sì máa tẹ bọ́tìnì ọmọ tẹ̀lọ wájú ọmọ tẹ̀lọ ẹ̀yìn èyí tí ẹgbẹ̀rún àgbẹ̀ tí ó se láàrin wákàtí kan mansíìnì ẹyọ kan yóò sì se ìlọ́po rẹ̀ wàhálà lọ́lọ́ yọkù nú ayé wa wàhálà ìdààmú ọlọ́run yọkù nú ayé wa. ìyẹn yàtọ̀ sí pé kó o mú nǹkan míì kó o fi kún ẹ̀sìn kó wá máa retí ládàárọ́ lórí rẹ̀ kò jọra wọn. tọ́ èmi ò bùkátà sí kí n ṣe máa dá mára mi lọ bá àwọn obìnrin nígbà tó jẹ́ pé irinṣẹ́ tí wọ́n lè fi gbọ́ mi ó ti wà èyí tó bá wá sọ pé ìranù ló ń wá ṣe níjókòó kó kúkú ìranù rẹ̀ olùkọ́ kì í la orí akẹ́kọ̀ọ́ nítorí kí ọ̀rọ̀ lè bá lékún sí ní ọpọlọ olùkọ́ ó jókòó níwájú àwọn akẹ́kọ̀ọ́ yóò sì sọ tó bá fẹ́ sọ fún wọn ẹni tó bá fẹ́ dìmú yóò dìmú ẹni tó fẹ́ jùúlẹ̀ yóò sì jùúlẹ̀ àmọ́ lásìkò lásìkò náà kò tíì sí maṣínẹ́rì kò tíì sí tẹkinọ́lọ́jì tó lè máa ràn wọ́n lọ́wọ́ láti sọ̀rọ̀. Therefore, mọ́dọ̀ ànábì lọ fún ara rẹ̀ àtà àtànìsà títí ó fi dé ọ̀dọ̀ àwọn obìnrin. Nígbà tó dé ọ̀dọ̀ àwọn obìnrin fàwa á lọ hùn náà. ó sì wá sí fáwọn náà ni wàzàkárà hùnà ó sì wọn létí ni nínú ọ̀rọ̀ tó wá sọ fún àwọn obìnrin ní àdáyanrí òun nìyí ó sọ fún wọn pé ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin mò ń bá sọ̀rọ̀ báyìí o ṣé ń gbọ́ ọ̀rọ̀ tí ànẹ́bì bá àwọn irú yín sọ èmi náà fẹ́ bá sọ fún yín torí ọ̀rọ̀ tó kan ẹni ìṣáájú ọkàn ẹni ìkẹyìn o tó bá dá sí pé bì kan náà lẹ́jọ́ fẹ́ lọ lọ́jọ́ àlèkìyàmọ̀ òjìṣẹ́ aláwọ̀ sọ pé tasọ dákìnà ẹ̀yin obìnrin ẹ ṣètọrẹ àánú. ẹ ṣe ìtọrẹ àánú ẹ máa náwó yín ẹ máa náwó yín fẹ́sìn ẹ máa náwó yín fún ẹ̀sìn pàǹtí lẹ̀ jọ pàǹtí pàǹtí jọ kan wọ́dúrópù wọ́dúrópù lórí wọ́dúrópù yóò ra àwo abọ́ àjàṣẹ́ yọọ wá àtò sórí wọdúrópù ìyẹn ọmọ bu síbẹ̀ owó tó yẹ kó fi ṣe nǹkan sílé ọlọ́run abọ́ àjàsẹ ní ó rà kì í ṣe fámílì àjàsẹ òun kò dé ìlú àjàṣẹ́ rí o ó ní àmà kó owó tiẹ̀ ra abọ́ àjàṣẹ́ ní ààtò sínú ilé yóò ní ọgọ́ tó ń bá nínáwó òun ò lè máa bọ́ síbẹ̀ òun ò lè máa lò ó o lè ra nǹkan lẹ̀dẹ̀ ìnáwó o sì lè ra nǹkan lẹ̀dẹ̀ àlìkìyámà rẹ tasọ dákì náà ẹ máa ń ṣe sàrà ẹ máa ṣe ìtọrẹ àánú fáìnà nítorí pé dájúdájú àkìsára kùnà àwọn tó pọ̀ jù nínú ẹ̀yin obìnrin hatobu jahannam igi ìkóná nìyí o igi ìkóná òníyí òníyí sọ́ǹgbọ́ abájọ tẹ́ ẹ̀ fi gbádùn abájọ alábàjọ lára yín tó fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ yín ni ò gbádùn alábàjọ tó jẹ́ pé tẹ́ bá débi tẹ́sí kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àròyé lẹ́ẹ̀mọ́ ṣe ń bẹ̀ alábàjọ yín àṣẹ hátọ́bùjà námà ló pọ̀ nù yín a máa dá yín lẹ́kọ̀ọ́ ẹ gbé sẹ́ẹ̀tì sẹ́gbẹ̀ẹ́ ẹ mọ wo fíìmù ah, Allahu Akbar àṣẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín hátọ́bù jahannama nìyí igi iná igi ní jẹ́ hátọ́b o sì ti mọ ti ń jẹ́ jahannama tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá so igi igi plus jahannama yóò di igi ja ànábì ló ń sọ̀rọ̀ èmi ń bá a tu ni o tó ti yọ ọ má fojú burúkú wò mí o. fàínà àkìsára kúnná hatabuja annam torí pé dájúdájú àkìsára kúnná majority yín majority ní aksar majority ẹ̀yin obìnrin hatabuja annam igi jahannama níyín igi jahannama oníyín ah ọmọ sí mọ́ lára o. ó sì mọ́ yín lára o tí majority yín ọmọ náà obi ò sí níjọ́ ọmọ náà kúrúsẹ́ẹ̀dì kòláńdò àbí kí ni ń pè kàlẹ́ndà ta lọ́pọ̀ jù ń bẹ̀ obìnrin ni ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn wọn ta ní mọ́ pọ̀ jù ń bẹ̀ obìnrin ni obìnrin ni a ní kan ti ẹ̀ pé olówó wá ṣe wá sí ọlọ́jọ́ méje kan níwájú wa ń bì báyìí ọkùnrin mẹ́ta obìnrin mọ́kànlá ọkùnrin mẹ́ta àwákà ni o ọkùnrin mẹ́ta obìnrin sì jẹ́ mọ́kànlá. fòdìdí ijọ́ méje. obìnrin ni ó pọ̀jù nínú iná irú ayé wo lè wá wá iná nílé ayé yìí gan-an náà ẹ̀yin náà lẹ pọ̀ jù ẹ̀yin náà lẹ pọ̀ jù torí ẹ ti ń lélẹ̀ báyìí ti ń lélẹ̀ ti ń jà sọ́kọ ti ń jà sọ́kọ ti ń tó bá tún wá di lọ́rùn dípò bẹ́ẹ̀ ṣe pọ̀jù láyé kẹ́ ẹ pọ̀jù lọ́gbà àlìjẹ́ náà kò wá tó rí bẹ́ẹ̀ fún yín. ó ń bẹ nínú wa tó ga sí pé ìyàwó rẹ̀ ò ní bá wà àlìjẹ́ náà tó ga sí pé ìyàwó míì lọ́lọ́wọ́ fún ní ọgbà àlìjẹ́ náà. ẹlòmíì nú àwọn obìnrin máa lérò wípé ńgbà tọkọ mi ti ń ṣe dáadáa kò sí pírọ́blẹ́mù ibi ọba gúnlẹ̀ sí lèmi náà gúnlẹ̀ sí ọ̀tán rẹ̀ jẹ́. ìwọ má ṣe irú dáadáa tọkọ rẹ ń ṣe ìwọ ṣe ọmọ pé atọ́bùjà náà mọ̀ ní ọ. ọ yẹ kẹ́ ẹ ronú sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ ńlá ni o ó sì jáde láti ẹnu ẹni tí ẹnu rẹ̀ ìbágásí pé ẹnu mọ́ mọ̀lẹ́kì ló ti jáde ní àbá ní ọ̀rọ̀ yẹn adápadà sí ọlọ́dọ̀ tàbí ìmáàmù ṣàfi ló sọ àbá ní adápadà sí ọlọ́dọ̀ ṣùgbọ́n ẹnu ẹni tọ́lọ́run rán sí wa ló ti jáde no doubt obìnrin ọ̀pọ̀ jù so àwọn àmọ́ wọ̀ látòní lọ bóyá ara wọn ní ọ tó ti ń dí tàlímù lọ́wọ́ á sì mọ̀ pé ara àwọn atọ́bùjà ánámọ̀ na ọ́nù ara àwọn atọ́bùjà ánámọ̀ ní ọ́nù pẹ̀lú tó bá jẹ́ atọ́bùjà ánámọ̀ tó bá jẹ́ igi wọ́rọ́kọ́ nínú iná títún ma dáná rú àṣẹlẹ̀ máa kọ̀rọ̀ ma ká máa kọ̀rọ̀ igi sí ọlọ́run kí wọ́n máa dáriwó ọmọ ti ìmúra atún mìín sí ti nìsà lẹ́yìn tánà ibi sọ̀rọ̀ ìtàn fún wọn obìnrin kan láàrin gbùngbùn nínú ìjókòó yẹn láàrin àwọn obìnrin obìnrin náà sàfún áwùlẹ̀ kàdáyìnì sàsàsà lójú sàsà ọ̀sà lójú ó wá dìde ó dìde fún wípé àdíìsì yìí gbà á wá pé obìnrin kan tí sàṣàṣà lójú ó dìde ó mú kí àwọn kan gbà wípé ajá sí pé kóbìnrin ó bojú kì í sọ̀ràn yàn ṣebí sọ àbíyàtì kan nì ni wọ́n ròyìn wípé ó dìde nàró sàṣàṣìṣà lójú ó wà lè bojú kí wọ́n mọ̀ pé sàṣàṣà lójú ẹ ìwọ tẹ̀lé onísàṣà sọ́dí yọ kò sí kò sí problem tẹ̀lé ẹni tí sàṣàṣẹ kí ni o tó sá lójú àwọn tí sàṣọ sá lójú làwà tẹ̀lé àwọn Aisha eh, àwọn yòókù làwà tẹ̀lé ìwọ tẹ̀lé onísàṣà no problem àbọ̀jà sí. fàkọ́ọ̀lásì ọwọ́ sọ pé lima èé ṣe ya Rasulullah ògìsí àlọ́ why why tó fi ká sí pé àwa lápọ̀jù nínú iná why nínú rìwáyà kan ó ní ṣe àìkírun ni ṣáìgbàwẹ̀ ni torí àwọn tánà ibi dojúkọ yìí àwọn olùkírun ni kèje pọ́lọ dojúkọ àwọn kèfèrí ṣọ́ bàǹkà làwọn ọ̀yún ti wọ́n àwọn gẹ́gẹ́ ní jáàdínẹ́mọ̀ àwọn gẹ́gẹ́ ní kí ni o àwọn gangan ní jáànámà ti wọn iná gangan làwọn ti wọn fún ara wọn àwọn olùgbàlejò so àwọn tánàbí ń bá sọ̀rọ̀ yìí they are muslimat why ògìsí ọlọ́run ṣe àìkírun ni ṣáìgbàwẹ̀ ni ṣáàgbọ́ lóhun gbọ́ ni òrùwáyà mi nìyẹn o ṣáàgbọ́ lóhun gbọ́ ni ṣé àìkírun ni àlébì ni ẹgbọ́ lóhun gbọ́ tòótọ́ ẹ sì máa kírun ṣùgbọ́n ẹ ní attitude ẹ níwà ẹ ní character ẹ ní manner na shakat àròyé yìí ti pọ̀ jù ẹ máa rojú ọkọ sọ́ọ̀gbọ́ sọ́ọ̀gbọ́ ẹlẹ́à gbogbo ayé ló ti rojú ọkọ rẹ fún ibi tó rojọ́ bàbá rẹ dé o ti rojú ọkọ ẹ débẹ̀ ó sì mọyé ìgbà tó o fi jẹun lé bàbá rẹ o kìí ṣe pé oró ń jẹjẹ lẹ́ẹ̀mẹ́ta rí ń lé bàbá rẹ o ọmọ bẹ́ẹ̀ ṣe máa mánéjì o ọmọ bẹ́ẹ̀ ṣe máa ń gàrí o òdélé ọkọ tán ẹ̀kọ̀ọ̀kan tó bá la gàrí lọ ẹ̀kọ̀ọ̀kan tó bá la sùkúsùkú lọ ọkọ ẹ ti rógò. ọkọ rẹ ó ti rógo bẹ́ẹ̀ nìkan bá pè ọ́ lórí fóònù gbà náà ní a ah, ibi tí mo wà yóò dáa kò rọgbọ mo kàn mánéjì ni. tùkìsìrì náà àṣàkàt complaint yín ti pọ̀ jù ẹ máa ń complain ọkọ mi ò ṣe gbá ọkọ mi ò ṣàwo kò fún mi lówó iṣẹ́ kò sí kinní kan kò sí gbá kan ẹ ṣàwà máa complain wàtẹ̀kùfùrù ná alẹ́ àṣírí bẹ́ẹ̀ sì lẹ máa ṣàìmoore sọ́kọ lórí ètò bá ṣe ṣe rí báwọn èyí tó bá ṣe ẹ fi gbá ẹ fi bò mọ́lẹ̀ ẹ fi gbá ẹ fi bò mọ́lẹ̀ kóbìnrin kan máa sọ pé lásìkò tí mo ti délé ọkọ mi kò ra bàtà fún mi rí sóòótọ́ sì ni kò ra sọ fún mi rí sóòótọ́ sì ni ó fi igbá bo oore ọlọ́run mọ́lẹ̀ yóò ti wá rojọ́ fún bàbá rẹ̀ yóò ti rojọ́ fún ya rẹ̀ yóò ti rojọ́ ọkọ rẹ̀ fábúrò rẹ̀ yóò ti rojọ́ ọkọ rẹ̀ fẹ́gbọ́n rẹ̀ ẹnìkan tẹ̀ wá fẹ́ ẹjọ́ ìyàwó ẹ̀sùn mi ah obìnrin yẹn ògbólógbò atọ́bùjà náà ló fẹ́ jẹ́ o new site ni wọ́n ń gbé embassy kódé new site báyìí tó kódé báyìí yóò sì lọ kí yà ní sórí baálé mi kò gbádùn rárá o kò gbádùn o ọkàn fẹ́yàwó méjì ni kò mọ́lé tó o. ọkọ ẹ̀ wá di oníyẹ̀yẹ́ ní àdúgbò wọn. lè ànàkúnná tó sírìnà aṣákàt ẹ pọ̀ ní complain ẹ pọ̀ ní ìfẹjọ́sùn ẹ pọ̀ ní àròyé against ọkọ yín wàtẹ́kfúrìnà alẹ́ àṣír bẹ́ẹ̀ sì lẹ máa ń ṣàìmoore sí àwọn ọkọ yín ẹ máa ń sa ìmọ̀ọ́rẹ́ sí wọn so ṣe ti rí báyìí ní ìsìn bẹ́ẹ̀ tí ẹ̀ padà wà lìjẹ́ náà ẹ kọ̀ọ̀kan wọ̀ náà kò jù bá ń lọ lọ́la pé mùmìnà ni yín mùsùlùmọ́ ni yín ẹ kírun kú ẹ gbààwẹ̀ kú àmọ́ ń tẹ́ ẹ kún yìí